Tímótì kínní orí karùnún. Má máa fi ohùn líle bá àwọn àgbàlagbà wí. Ṣùgbọ́n máa gbà wọ́n níyànjú bíi bàbá rẹ. Máa ṣe sí àwọn ọ̀dọ́mọkùnrin bí ẹ̀gbọ́n àti àbúrò rẹ. Mú àwọn àgbà obìnrin bí ìyá. Mú àwọn ọ̀dọ́ obìnrin bí ẹ̀gbọ́n tàbí àbúrò rẹ pẹ̀lú ìwà mímọ́ ní ọ̀nà gbogbo. Bu ọlá fún àwọn opó tí wọ́n jẹ́ aláìlẹ́nìkan ṣùgbọ́n bí opó kan bá ní àwọn ọmọ tàbí àwọn ọmọ ọmọ wọ́n gbọ́dọ̀ kọ́ láti ṣe ìtọ́jú ìdílé wọn kí wọ́n san padà nínú ohun tí àwọn òbí wọn ti ṣe fún wọn èyí ni ohun tí ó dára lójú Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ opó nítòótọ́ tí kò ní ọmọ tàbí ọmọ ọmọ Ọlọ́run nìkan ni ó ń wò tí ó ń bẹ̀ tí ó ń gbàdúrà sí tọ̀sán tòru ṣùgbọ́n opó tí ó bá ń gbádùn ara rẹ̀ káàkiri ti kú sáyé àwọn ohun tí ó máa pa láṣẹ nìyí kí wọ́n lè jẹ́ aláìlẹ́gàn bí ẹnìkan kò bá pèsè fún àwọn ẹbí rẹ̀ pàtàkì jùlọ fún àwọn ìdílé rẹ̀ olúwa rẹ̀ ti lòdì sí ẹ̀sìn ìgbàgbọ́ wa ó sì burú ju aláìgbàgbọ́ lọ má kọ orúkọ ẹnikẹ́ni sílẹ̀ bíi opó àfi ẹni tí ọjọ́ orí rẹ̀ kò bá dín ní ọgọ́ta ọdún tí ó sì jẹ́ aya ọkọ kan tí a jẹ́rìí sí iṣẹ́ rere rẹ̀ tí ó tọ́ àwọn ọmọ rẹ̀ dáradára tí ó máa ń ṣe ènìyàn lálejò tí kò sí iṣẹ́ tí ó kéré jù tí kò lè ṣe fún àwọn onígbàgbọ́ tí ó ti ran àwọn tí ó wà nínú ìyọnu lọ́wọ́ ní kúkúrú ó jẹ́ ẹni tí ń ṣe iṣẹ́ rere nígbà gbogbo ṣọ́ra nípa kíkọ orúkọ àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ sílẹ̀ nítorí nígbà tí ara wọn bá gbóná wọn yóò kọ ètò ti Kristi sílẹ̀ wọn yóò fẹ́ tún lọ́kọ wọn yóò wá gba ẹ̀bi nítorí wọ́n ti kọ ẹ̀jẹ́ wọn àkọ́kọ́ sílẹ̀ àti pé nígbà tí wọ́n bá ń tan ojúlé kiri wọ́n ń kọ́ láti ṣe ìmẹ́lẹ́ kì í sì ṣe ìmẹ́lẹ́ nìkan wọn a máa di olófòófó àti alátojúbọ̀ ọ̀ràn ọlọ́ràn wọn a sì máa sọ ohun tí kò yẹ nítorí náà mo fẹ́ kí àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ tún lọ́kọ kí wọ́n bímọ kí wọ́n ní ilé tiwọn bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn kò ní fi ààyè sílẹ̀ fún ọ̀tá láti sọ̀rọ̀ ìbàjẹ́ nítorí àwọn mìíràn ti yí padà wọ́n ti ń tẹ̀lé sátánì bí onígbàgbọ́ obìnrin kan bá ní àwọn opó nínú ẹbí rẹ̀ òun ni ó ní láti ṣe ìtọ́jú wọn kò ní láti di ẹrù wọn lé ìjọ Ọlọ́run lórí kí ìjọ lè mójútó àwọn tí wọ́n jẹ́ opó gidi ó yẹ kí àwọn àgbà tí wọ́n bá ṣe iṣẹ́ aṣíwájú dáradára gba ìdálọ́lá ọ̀nà méjì pàtàkì jùlọ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ oníwàásù àti olùkọ́ni nítorí ìwé mímọ́ sọ pé má ṣe dí màálùú tí ó ń tẹ ọkà lẹ́nu àti pé owó oṣù òṣìṣẹ́ tọ́ sí i bí ẹnìkan bá fi ẹ̀sùn kan àgbàlagbà má ṣe kà á sí àfi tí ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá wà bá àwọn ẹlẹ́ṣẹ̀ wí ní gbangba kí ẹ̀rù lè bà àwọn yòókù mo sọ fún ọ níwájú ọlọ́run àti kristi jésù àti àwọn áńgẹ́lì tí kristi ti yàn pé kí o pa ọ̀rọ̀ yìí mọ́ má ṣe ojúsàájú má fi ìwà ń wára gbé ọwọ́ lé ẹnikẹ́ni lórí láti fi jẹ oyè nínú ìjọ má sì di alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíràn jẹ́ kí ọwọ́ rẹ mọ́ má máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú tí ń yọ ọ́ lẹ́nu àti nítorí àìsàn tí ó máa ń ṣe ọ́ ní ìgbà gbogbo àwọn kan wà tí ẹ̀ṣẹ̀ wọn hàn sí gbogbo ènìyàn àwọn adájọ́ ti mọ̀ wọ́n kí wọ́n tó mú wọn dé kóòtù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa pẹ́ kí ó tó hàn sóde bákan náà ni iṣẹ́ rere a máa hàn sí gbogbo ènìyàn bí wọn kò bá tilẹ̀ tí ì hàn wọn kò ṣe é bò mọ́lẹ̀ títí.